tó lọ kánrin kése ẹ̀mí inú àwọn wòólì bàbá mi ọkọ mi olúwa mi mo ní òkun rí ẹ ó sa jọ́dánì rí ẹ ó padà sẹ́yìn àwọn òkè ńlá fò bí àgbò òkè kéékèèké fò bí ọ̀dọ́ àgùntàn wọ́n ní kí ló ṣẹ̀yìn òkun tẹ́ ẹ fi sá ìwọ jọ́dánì tó o fi padà sẹ́yìn ẹ̀yìn òkè ńlá tẹ́ ẹ fi fò bí àgbò ẹ̀yìn òkè kéékèèké tẹ́ ẹ fi fò bí ọ̀dọ́ àgùntàn wọ́n ní wárìrì níwájú arúgbó ọjọ́ wárìrì níwájú ọba àwọn ọba ọlọ́run tó lọ́kọ́rin kése gbanigbanigbanigbanigba aláàánú olùtùnú ọkàn mi olúwa mi mo ní ẹ ṣé mo rí àánú gbà ó torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà ẹ ò bá ti kí arúgbó ọjọ́ ikú ṣe torí àwárí àánú gbà mọ̀ pé ẹ̀yin náà tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́ni ẹ̀yin náà rí àánú gbà gbogbo wa náà lájọ rí àánú gbà kí gbogbo akájọ máa dúpẹ́ kájọ máa gbé rè ga kájọ máa yìn lógo nítorí pé àti yìn nìkan náà ló sí bí mo ṣe ń kí yín kó àmójúbà ètò wákàtí ọ̀rọ̀ àṣẹ lórí Evangelist Israel Olúwaṣeun Akínwándé bàbá ọ̀rọ̀ àṣẹ fúnra wọn tí Ọlọ́run ń lò fún wákàtí ọ̀rọ̀ àṣẹ yìí náà la jọ ń kí yín pé ẹ kú kàlí ẹ kú ọjọ́ ìsinmi bẹ́ẹ̀ dẹ̀ rèé Ọlọ́run aláàánú tún ti dé ó tún ti sọ̀kalẹ̀ láti ibi ayé tiyín wò láti ibi ayé tèmi gan ni mo ti sọ fún yín pé èmi èmi ta ẹ̀ bọ́ọ̀dù ti júwe ọ̀nà bàbá wọn wà ń kalẹ̀ wọn wà ń digun káàbọ̀ sórí ètò àǹtí ọlá ẹ̀rọ àṣà ẹ̀ka san yes sir. àánú olúwa máa gbé yín débi tẹ́ẹ̀rù. àmì jésù. àánú olúwa gbogbo ohun tó jẹ́ ẹ̀dùn ọkọ yín. olúwa o. mo gbàdúrà lọ́sàn-án àánú olúwa máa ṣe fún yín. àmì jésù. iléeṣẹ́ yìí lórúkọ mm. jésù àánú olúwa máa gbé lọ next level. àmì jésù. gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ mm. Kaftan mo gbàdúrà fún àánú olúwa mm. níbi tó ti sọnù sí àánú olúwa kó wá wọn rí. àmì jésù. bẹ́ẹ̀ ló ṣe máa rí. àmín. mo sọ fún wa níjẹjọ. mo ní kékeré onílé gbọ́ kí àlejò gbọ́ kí gbogbo ènìyàn kó wá nítorí pé àánú ọlọ́run tí ò nídìíwọ̀n pé ó máa fọhùn lénìí. Hmm. mo sọ níjẹjọ wípé. Mm àánú olúwa láti òkè. àánú olúwa láti òkè. àánú ọlọ́run láti òkè. àánú ọlọ́run láti òkè. èyí túmọ̀ sí wípé ẹni tó bá ti rí àánú ọlọ́run gbà. Ah, ó ti rí ojú rere gbà. bẹ́ẹ̀ ni o. àǹtíọ́lá. yes sir. ẹni tó bá ti rí àánú ọlọ́run gbà. yes sir. ayé ẹ̀ ti dáa. bẹ́ẹ̀ ni sir. ẹni tó bá ti rí àánú ọlọ́run gbà. Hmm. ọ̀nà ẹ̀ ti là. bẹ́ẹ̀ ni ẹni tó bá ti rí àánú ọlọ́run gbà ohunkóhun tó bá ti dáwọ́lé ó máa yọrí sí rere. bẹ́ẹ̀ ni sà. nítorí náà mo ṣe sọ fún gbogbo mm. ènìyàn lẹ́ni wípé mm-hmm. ẹ jẹ́ ká jọ wá sí abẹ́ àánú ọlọ́run lẹ́ni hmm. ká jọ wá sí. Si ibi ìtẹ́ àánú ká lè rí àánú gbà. oh yes. mo bẹ Jésù lẹ́nìí. gbogbo ojú tó ń wò mí. olúwa o. gbogbo etí tó ń gbọ́ mi. olúwa o. níbo ni ayé dá ẹ gúnlẹ̀ sí. bàbá o. agbára wo ló ń ṣiṣẹ́ lórí ayé rẹ. kí ni ayé ń lò. Hmm. tó fi ni ayé rẹ lára. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ rí àmì ṣe lọ́sàn-án yìí. lórúkọ Jésù. àánú olúwa máa já yín gbà. àmín àmì jésù. àǹtí ọlá yes sir. à ń sọ nípa àánú. Mm. mo sọ ní last week. Mm. mo ní orílẹ̀-èdè lè rí àánú gbà. bẹ́ẹ̀ ni. orílẹ̀-èdè mm. ó lè rí àánú gbà. Mm-hmm. mo sọ wípé ẹbí ó lè rí àánú gbà. bẹ́ẹ̀ ni. ẹbí èèyàn ẹbí mm. ìdílé bàbá ni o ọmọ ni o ìyá ni mm. wọ́n lè rí àánú gbà ará ọ̀rẹ́ àti gbogbo àwọn ènìyàn lápéjọpọ̀ wọ́n lè rí àánú gbà oh, ó kẹjẹ ń bẹ̀rẹ̀ láti ará àti ọ̀rẹ́ ìpéjọpọ̀ èèyàn wọ́n lè rí àánú gbà bíbélì sọ wípé àwọn adẹ́tẹ̀ mẹ́wàá hmm. nínú ìwé luke luke chapter seventeen from verse twelve àwọn adẹ́tẹ̀ mẹ́wàá. Mm. wọ́n rí wọ́n pariwo wọ́n bẹ̀bẹ̀ fún àánú mm. wọ́n dẹ̀ rí àánú olúwa gbà ẹ bá mi kà kí ni nǹkan tó sọ. bí ó ti ń wọ ìlú ìletò kan lọ. ó ní bó ti ń wọ ìlú ìletò kan lọ. àwọn ọkùnrin adẹ́tẹ̀ mẹ́wàá pàdé rẹ̀. ẹ gbọ́ àwọn ọkùnrin ṣé rí àwọn adẹ́tẹ̀ yẹn ọ̀rẹ́ ni gbogbo wọn hmm. àdúgbò kan náà ni gbogbo wọn wà <laughs> wọ́n jọ ń ṣe pọ̀ ni mm. èyí ni pé àkójọpọ̀ àwọn ènìyàn wọ́n lè rí àkójọpọ̀ adẹ́tẹ̀ irú bòrùn irú kọ̀ọ̀kan náà ní gbogbo wọn ikọ̀ ògbé kan ikọ̀ òyàtọ̀ hmm. sí kan ìkọ́ tó sọ̀rọ̀ bí kí ni bíbélì sọ mẹ́yà jọba eh, mo gbọ́ yìí wọ́n dúró lé òkèrè wọ́n ní wọ́n dúró lókèrè wọ́n sì na ohùn sókè wọ́n na ohùn sókè wípé ó pariwo lóhùn Jésù olùkọ́ni Jésù olùkọ́ni òmìnira. ṣàánú fún wa. ó bá ṣàánú fún wa. ee eh, nígbà tí ó rí wọn. jésù wá rí wọn. ó wí fún wọn pé. ó wí fún wọn pé. ẹ lọ fi ara yín hàn fún àwọn àlùfáà. ó ní ẹ tètè ẹ lọ fi ara yín wọ̀ fún àwọn àlùfáà. ó sì ṣe. ó sì ṣe. bí wọ́n ti ń lọ. bí wọ́n ti ń lọ. wọ́n sì di mímọ́. ẹ kàbálẹ̀ kàtàlẹ̀ erakẹtẹ ní àbá ẹ̀tẹ̀ wo ló ń bẹ nínú ayé rẹ ẹ̀tẹ̀ ara wà ní ọlá wà ẹ̀tẹ̀ mi wà ẹ̀tẹ̀ mi pọ̀ ju ti ara lọ àwọn wo ń pè ní ẹ̀tẹ̀ mi àwọn nǹkan tí àwọn àléébù. Hmm. àwọn nǹkan tí àwọn nǹkan èébú ara òun ló ń pè ní ẹ̀tẹ̀ mi ẹlẹ́mi ọmọ ni òbú kọ́ dé òórùn dé o ẹ̀tẹ̀ nìyẹn ó ti ní hmm. ẹ̀tẹ̀ mi nìyẹn wọ́n hmm. kàbárí kàtà ibo ló ti ohun ohun oní ayé ti fi sọ ẹ̀dá tẹ́tẹ̀ nínú ẹ̀mí mo bẹ jésù lọ́sọ̀ yìí olúwa o àánú olúwa kó mú ẹ lára dá. àmín jésù. jésù rí wọn àánú ṣe wọ́n pariwo lóhùn rárá mm. jésù olúwa olùkọ́ni ṣàánú fún wa ṣàánú fún wa. bí wọn ò bá béèrè fún àánú wọn ò lè ra àánú náà àpéjọpọ̀ ni wọ́n gbogbo wọn ọ̀rẹ́ ni wọ́n. Mm wọ́n ti wá dẹ́tẹ̀ mm. adẹ́tẹ̀ ni wọ́n mm. bíbélì sọ wípé wọ́n rí jésù lọ́ọ̀kan bẹ́ẹ̀ni wọn ò lè súnmọ́ eh. nítorí pé adẹ́tẹ̀ ò kí ń gbé àárín ìlú kábíyèsí o inú gbó ẹ̀yìn odi ládẹ́tẹ̀ ń gbé ẹ̀yìn odi ládẹ́tẹ̀ ń gbé wọn ò lè bá àwọn èèyàn gbé hmm. jésù wá sọ fún wọn pé hmm. ó yá adẹ́tẹ̀ nìyẹn ti dẹ́tẹ̀ nípa tara hmm. ó yẹ ẹ lọ fi ara yín wọ̀n fún àwọn èèyàn nínú ìlú eh. bíbélì ni pé bí Jésù ṣe sọ̀rọ̀ yẹn wọ́n gbé ìgbésẹ̀ mm. bí wọ́n ṣe ń lọ ara wọn sì di mímọ́ mo bẹ Jésù lọ́sàn-án yìí mm. kí ni nǹkan tó ní ayé rẹ lára kí ni nǹkan tó dáwọ́ ohun rẹ dúró nínú ayé rẹ kí ni ò jẹ́ kó o lè ṣe ayọ̀ kí ló ń lówó lórí ayé rẹ kí ni nǹkan tó dá ẹ dúró kí ni nǹkan tí ò jẹ́ kó o jẹ́ ohun tó lúwa fẹ́ kó o jẹ́ láyé ẹ̀yin tẹ́ ẹ rí àmì yẹn ṣe dà àánú Olúwa kó wù wẹ ayé rẹ mọ́. àmì jésù. àánú olúwa kó wẹ ayé rẹ mọ́. àmì jésù. wọ́n dẹ́tẹ̀. ohun tó ń pè ní ẹ̀tẹ̀ ni wípé mm. ìrora nínú ẹ̀mí ìnira nínú ẹ̀mí mm. àìní nínú ẹ̀mí òṣì nínú ẹ̀mí ẹ̀tẹ̀ ní nínú ayé ènìyàn bíbélì sọ wípé àánú ṣe jésù jésù sì sọ fún wọn wípé ẹ lọ fi ara yín hàn bí wọ́n ti ń lọ hmm. ara wọn sì di mímọ́ hmm. mo bẹ̀ jésù lọ́sàn yìí kí ni nǹkan tí ò jẹ́ kí ara rẹ mọ́ kí ni nǹkan tó mú ara rẹ kó dọ̀tí lórúkọ jésù ti násàrẹ́tì ó yá kó sọ ọ̀run kó sọ ẹ́ di mímọ́. àmì jésù. àánú olúwa kó sọ ẹ́ di mímọ́. àmì jésù. bẹ́ẹ̀ ló ṣe rí o. yes sir. bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe máa rí. ẹ mo sọ fún wa mo ní pé àánú máa ń fọhùn nínú ẹbí ènìyàn. bẹ́ẹ̀ ni sà. àánú olúwa mm. ó máa ń fọhùn bíbélì sọ wípé nítorí abrahamu mm. ọlọ́run ò jẹ́ kí lọ́ọ̀tì parun àánú tó wà lórí abrahamu ó ṣiṣẹ́ lórí lọ́ọ̀tì àánú olúwa kò eh. ro ọ̀nà jíjìn hmm. he doesn't thank he is not about distance yes sir àánú olúwa ò ro tọ̀nà jíjìn hmm. bá ọlọ́run bá ti ṣàánú fún yóò máa ṣàánú bẹ́ẹ̀ ni àánú tọ́lọ́run bá ṣe fún bàbá ó eh. máa ń ṣiṣẹ́ lórí ọmọ ń gbà mí olúwa o ó máa ń ṣiṣẹ́ lórí aya ń gbà mí mo bẹ̀ jésù olúwa o àṣẹ olúwa lẹ́lẹ́yẹ o orúkọ jésù àánú tí ò kọ́ mọ̀ fún ìrànwọ́ tí ò kọ́ mọ̀ olúwa o gbogbo ẹ̀yin tẹ́ rí àmì ṣe àánú yẹn kó gbé ìrànwọ́ dìde dìde fún yín. àmì jésù. mo ní àánú olúwa kó gbé ìrànwọ́ dìde fún yín. àmì jésù. àjọlá mo sọ yín pé èmi mm. eh. àánú máa fọhùn sí ayé àwọn ènìyàn. mo wà nínú ìwé matthew chapter fifteen. Mm -hmm. when we read from verse twenty-one to twenty-eight. matthew fifteen. matthew fifteen mm. láti ẹsẹ̀ twenty-one ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbẹ̀ mm. arábìnrin kẹ́nà nìkan ó wà níbẹ̀ mm. tí ọmọ rẹ̀ ṣàìsàn mm. tó ṣàìsàn. jésù sì ti bẹ̀ kúrò. jésù ti bẹ̀ ó kúrò níbì kan. ó sì lọ sí agbede agbègbè tirẹ̀ òun sídónì. agbègbè òun ti sídónì. sì wò obìnrin kan ará kénáánì. ará kénáánì ni. ti ẹkùn náà wá ó sì kígbe pé. ó kígbe pé jésù ó wí pé olúwa ṣàánú fún mi ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi. ṣàánú ló bẹ béèrè fún mo ń eh, bọ̀ mi eh. ẹ̀mí èṣù ń dá lóró gidigidi. ẹ̀mí èṣù ó ń gbá eh. gidi mo ń lóhùn ọ̀rọ̀ kan. jésù jésù wo kò dá lóhùn hmm. ó wo kò dá lóhùn nítorí pé ó ní pé obìnrin ọmọ tó hmm. wà nílé hmm. èṣù ń dà láàmú ọmọ ẹ̀yìn rẹ wá. àwọn ọmọ ẹ̀yìn wípé. wọ́n wípé. jésù olúwa. ràn án lọ kúrò. ó bá jẹ́ kí ọmọbìnrin ó ń disturb wa kúrò jẹ́ kó kú òwájú wa wàhálà ti fọ́ nítorí tí ó ń kígbe lẹ́yìn wa ó ń kégbe tẹ̀lé wa lẹ́yìn fún mm. àánú ṣùgbọ́n ó dáhùn wípé a kò rán mi bí kò ṣe sí àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù àwọn àgùntàn tó ti sọnù bí arábìnrin yẹn náà ni ó nílò àánú ló ṣe ń tẹ̀lé wa èèyàn kan nílò àánú ló ṣe ń gbọ́ prógrámù yìí lọ́sọ̀ yìí àṣẹ Olúwa jáde àánú Olúwa máa wọ́ ẹ̀rí. Jésù. Àjọlá. Yes sir. Orin kan sọ wípé. Wọ́n dúró lókèrè. Mm. Wọ́n wo bí wọ́n bá dé. Bẹ́ẹ̀ni. Bàbá wa yọjú ọ̀rọ̀ mi. Jésù wa yọjú ọ̀rọ̀ mi. Mm. Oṣó ń gbógun ó àlẹ́ o wọ́n dúró lókèrè wọ́n ń wo bí wọ́n bá dé bàbá wa yanjú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí kọjá agbára rẹ̀ bíbélì sọ wípé ó ké pe jésù nítorí pé ẹ̀mí tó ń bá ayé ọmọ rẹ̀ jà ẹ̀mí kẹ́mi ni ẹ̀mí èṣù ẹ̀mí àwọn àgbà ẹ̀mí àwọn alágbára ayé àwọn bí òkòkò ni wọ́n ń bá ayé ọmọ rẹ̀ jà kò lágbára kan láti lé e jáde hmm. kò lágbára kan láti dojúkọ wọ́ àwọn ọmọ ẹ̀yìn wá sọ fún jésù pé wo hmm. jésù kò sí ìtòkọ tàwa àtọmọ jẹ́ kí ọmọbìnrin yẹn máa lọ wàhálà ẹ̀ pọ̀ kábíyèsí jésù dáná wọn lè wò ó mm. òun ọ̀wá bí kò ń ṣe torí pé àwọn àgùntàn ilẹ̀ Ísírẹ́lì tó ti mm, sọnù mm. ó ní a máa ṣàánú fún un kí nìkan tó ṣẹlẹ̀ mẹ́rin àti ọlá. nígbà náà ni ó wá ó sì tẹríba fún un wípé ràn mí lọ́wọ́ ṣùgbọ́n ó dáhùn wípé kò tó kí a mú ara àkàrà àwọn ọmọ yìí fún ajá. Eh, hmm. oúnjẹ tó yẹ ká fún ọmọ eh. àkàrà ó ní kò ń ṣe fún ajá. Eh, ó sì wí pé bẹ́ẹ̀ ni olúwa àwọn ajá máa jẹ nínú ẹ̀rú. ẹ máa gbọ́ ọ nítorí àánú yẹn ni o èèyàn kan ń gbọ́ mi lọ́sọ̀ yìí o lórúkọ jésù nítorí pé olúwa máa ṣàánú fún ẹ o bẹ́ẹ̀ ni ẹ gbọ́ nǹkan tọmọbìnrin yìí sọ jésù sọ fún un wípé hmm. oúnjẹ tó tọ́ sí ọmọ a lè funfun ajá mm. ṣùgbọ́n ọmọbìnrin ìwọ sọ fún Jésù pé ó mm. gbọ́dọ̀ ṣàánú fún mi o ìdí ni wípé àwọn ajá máa jẹ àkàrà tó bá jábọ́ lọ́tọ̀ nínú eérú tó bá jábọ́ ajá sì máa ń jẹ́. tí ó ti orí tábìlì olúwa wọn bọ́ sílẹ̀. òun bá sí àánú olúwa ni o gbọ́dọ̀ ṣàánú fún mi. nígbà náà ni jésù eh, dáhùn wí pé ó sì wí fún un pé obìnrin yìí ìgbàgbọ́ ńlá ni tirẹ̀. irú ìgbàgbọ́ yìí ní agbára lọ́pọ̀lọpọ̀. kí ó sì rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́. ìgbàgbọ́ rẹ nítorí wípé àánú yìí ò tọ́ sí ẹ a sì mú obìnrin rẹ̀ láradá ní wákàtí náà lórúkọ jésù lórúkọ jésù. ìṣòro tàbí owó agbára tó ah! fowó fà sínú ayé rẹ àjọba àìmọye àwọn èèyàn ló fowó fọ ogun sínú ayé wọn àìmọye àwọn èèyàn ló jẹ́ pé bàbá àti ìyá wọn ló ní ogun àwọn lẹ́yìn wọn ń kọ bàbá ló jẹ àjàrà ọmọ lẹ́yìn wọn ń kọ mo bẹ jésù lórúkọ jésù àánú olúwa kó wá ayé rẹ rí. àmì jésù ẹgbẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yẹn. yes sir obìnrin yẹn ò qualify fún àánú. bẹ́ẹ̀ni ẹgbẹ́ o mm. ẹ̀mí èṣù ń da ayé ọmọ rẹ̀ láàmú. àìmọye àwọn èèyàn ni ọmọ yẹn ti máa pa. bẹ́ẹ̀ni àìmọye àwọn èèyàn ni hmm. ayé tí ọmọ yẹn ti bà ayé wọn jẹ́. Hmm. ṣùgbọ́n nítorí wípé obìnrin yìí ní ìgbàgbọ́ hmm. ó wò pé ah ah kò ń ṣe ọmọ yìí sátánì ló ń dúnú ayé ọmọ yìí ó wà képe olùgbàlà ó ní olùgbàlà bó bá ṣe é ṣe bẹ́ẹ̀ owó ah. ègbé mi tòótọ́ eh. ṣùgbọ́n jẹ́ kí àánú rẹ kó wá ayé rẹ mo eh. gbé Jésù èmi ò fẹ́ mọ bí ìlàkọjá yẹn ṣe lágbára tó èmi ò fẹ́ mọ bí àṣìṣe yẹn ṣe lágbára tó èmi ò fẹ́ mọ bí ìgbésẹ̀ tó ti ṣìgbẹ́ gbà yẹn tó wá mú ẹ wà níbi tó wà lónìí ṣùgbọ́n mo bẹ Jésù fún àánú náà tó rí ìtẹ́wà àánú Olúwa kó wá ayé rẹ àmín Jésù àánú Olúwa olúwa máa ń ṣe àtúnṣe nínú ayé ẹni. bẹ́ẹ̀ ni sà. olóhùn ó ṣàánú fún àwọn tó wọn ṣàánú. ó ṣàánú fún. èyí ò túmọ̀ sí pé o mọ̀ ọ́ ṣe àbó o mọ̀ ọ́ ṣe. ó máa ń ṣàánú fẹlẹ́ṣẹ̀. Hmm. àánú olúwa ó máa ń wá ayé ẹlẹ́ṣẹ̀ tó bá ronú pé wà náà. ó máa ń wá akàn. Hmm. nítorí wípé obìnrin yẹn pariwo fún àánú. ó ní olúwa ò bá ṣàánú fún mi. Hmm. ọlọ́run wá sọ jésù wá sọ fún yín pé wò òun ò rírú ìgbàgbọ́ bí eléyìí mm. jésù twist ẹ̀ ó mm. twist ó wò ó nínú ẹ̀mí mm. ó rí wípé àṣìṣe ọni tó dúró fún ó ti pọ̀ orí ti pọ̀ ẹ̀ṣẹ̀ ẹ ti pọ̀ ó wò pé àwọn àgùntàn ilẹ̀ Ísírẹ́lì tó sọnù torí ẹ̀ lòun ṣe wá kò ń ṣe torí pé ẹ̀yin ọmọ ègbé yìí ṣùgbọ́n obìnrin yìí wá sọ ó ní ẹ gbọ́ Hmm. àkàrà tó wà lórí tébù fún ọmọ ẹ̀ sọ̀rọ̀ tó bá bọ́ sílẹ̀ ajá náà máa ń jẹ́ hmm. ó ní òun tọ́ sí àánú káìkáì eléyìí arábìnrin kan ń wò mí báyìí o ó ti wò ó pé ó ti wò ó pé ìgbésẹ̀ tó ti gbé ìlàkọjá tó ti là kọjá ó ti wò ó pé ṣọ́lá ò lè ṣàlùfẹ́ ọmọbìnrin kan ń wò mí ó ti ṣẹ́yún ṣẹ́yún ṣẹ́yún eh. ṣẹ́yún o ti wá wò ó pé wẹ́ bó ṣe máa bá o ti wá gbá kámú ṣùgbọ́n ọlọ́run ní sọ fún ẹ wípé ó jẹ́ ọlọ́run aláàánú lè bá kàtàbàyàbà ó máa bá àánú ọlọ́run pàdé àánú ọlọ́run máa wá ẹ lọ ọmọkùnrin kan wà mẹ́ wò mí ògbólógbò ọlọ́ṣà ògbólógbò ọlọ́ṣà ńlá ni ẹ o ti wá wò pé ìjọ ọlọ́run wà lè hmm. ṣàánú fún ẹ hmm. ọlọ́run àánú sì wà lórí ìtẹ́ o ó sì ń ṣe rẹ ọlọ́run ọlọ́run ní sọ fún ẹ wípé hmm. tó o bá lè ronúpìwàdà tó o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àánú sì pọ̀ àánú sì pọ̀ àánú sì pọ̀ àánú sì pọ̀ ọlọ́run máa ṣàánú fún ẹ ah. ọlọ́run máa ṣàánú fún ẹ lọ́sàn mọ̀tọ́lá hmm. torí àkókò wa bẹ́ẹ̀ ni sà ní ọlọ́run máa ń ṣàánú forílẹ̀-èdè ọlọ́run hmm. máa ń ṣàánú forílẹ̀-èdè àánú olúwa sì wà lórílẹ̀ orílẹ̀-èdè mo bẹ̀ Jésù forílẹ̀-èdè Nàìjíríà nítorí àwọn àyànfẹ́ mo gbàdúrà àánú olúwa kó la orílẹ̀-èdè yìí kọjá. àmín jésù. àánú olúwa kó la orílẹ̀-èdè yìí kọjá. àmín jésù. àánú olúwa sì wà lórí orílẹ̀-èdè. yes sir. nínú ìwé second chronicles. second, chronicles. chapter twenty. Mm. tá a bá kà látòrí twenty yẹn lórí ogún ẹ̀ títí mm. dé twenty five. Mm. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń bẹ josafati wọ́n mm. wá pé nígbà tí ogun yẹn tó le tí wàhálà yẹn dé tán wọ́n wá wò pé ó lè gbà wá o ó lè gbà wá o ọlọ́run wa tí a wà ń sìn ó lè gbà wá o. wọ́n sàtọ̀ ọlọ́run alágbára josaphat àti àwọn ọmọ àwọn akọrin gbogbo wọn kóra wọn jọ mm. wọn á bẹ̀rẹ̀ sí yan ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ fún àánú mm. wọ́n ní àánú àánú rẹ̀ láwa ń béèrè fún mm. aṣọ ṣàánú fún wa lónìí àánú àánú àánú rẹ̀ bàbá wa ọ̀run làwa ń tọrọ ẹyẹ tí fò àtìrà tí rìnlẹ̀ wọ́n rí lọ́pọ̀lọpọ̀. wọ́n rí àánú gbà. bẹ́ẹ̀ ni sà. Jósáfátì àtàwọn akọrin bẹ̀rẹ̀ sí ní kọrin. wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run wọ́n mm. bẹ̀rẹ̀ sí bí abẹ̀rẹ̀ fún àánú mm. ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ hmm. nígbà tó yin ọlọ́run tán olúwa o ọlọ́run dá sí ọ̀rọ̀ wọn hmm. mo bẹ jésù lọ́sàn yìí olúwa o lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà lórúkọ jésù ọlọ́run kò fi àánú dá sí ah, ọ̀rọ̀ wa ìyẹn tún kọ́ ọlọ́run tún jà fún wọn. mo bẹ jésù lọ́sọ̀ yìí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà kábíyèsí ọlọ́run kó jà fún wa. àmì jésù. ìkẹta ọlọ́run fún wọn ní ìṣẹ́gun láìjà. yes. ìṣẹ́gun láìṣe kí ni. láláìjà. ìṣẹ́gun láìjà. Hmm. Ah, àṣẹ olúwa jáde lọ́sọ̀ yìí o hmm. lórílẹ̀-èdè nàìjíríà yìí lórúkọ jésù níbi gbogbo tí wàhálà ti lè wà eh. káàkiri. Eh èmi mm. bẹ jésù fún àánú olúwa lórúkọ jésù àánú olúwa kó fún wa ní ìṣẹ́gun. àmì jésù. lọ́sẹ̀ yìí kàbárí kàtàbà pẹ̀lú àṣẹ àti ìpè ní mo fi gbàdúrà nítorí àwọn àyànfẹ́ ọwọ́ líle olúwa. jésù kristi. nítorí àwọn tó ń yọ orílẹ̀-èdè yìí lẹ́nu. lórúkọ jésù. lórúkọ pawọ́ rọ̀ dànù. àmì jésù ọlọ́run máa ń ṣàánú orílẹ̀-èdè. yes sir. Hmm. ọlọ́run máa ń ṣàánú orílẹ̀-èdè. Hmm. ọlọ́run ṣàánú Ísírẹ́lì hmm. nítorí àwọn àyànfẹ́. bẹ́ẹ̀ ni àánú ni. àánú ni. mo bẹ̀bẹ̀ fún àánú olúwa. Mm. nítorí orílẹ̀-èdè yìí lọ́sàn. yes yes yes. àánú olúwa kó la orílẹ̀-èdè yìí kọjá. àmì jésù. àánú olúwa kó la orílẹ̀-èdè nàìjíríà kọjá. àmì jésù. ẹ àánú olúwa ni. àánú olúwa. àwọn wo ló tọ́ fún àánú. ee. àwọn wo ló lè rí àánú gbà. bàbá o. àwọn tó pa òfin ọlọ́run mọ́. olúwa o. àwọn tó ṣe kí ni tó pa òfin ọlọ́run mọ́ ìwé exodus mm. exodus twenty verse six mm. ó sọ nǹkan bẹ̀ yẹn ó ní àánú olúwa ó wà fún ẹgbẹẹgbẹ̀rún àwọn ènìyàn bẹ́ẹ̀ni àwọn tó ní ìfẹ́ olúwa àwọn tó hmm. pa ìfẹ́ rẹ̀ mọ́ hmm. àwọn tó pa tó pa òfin rẹ̀ mọ́ hmm. ó ní àánú olúwa wà fún wọn èyí túmọ̀ sí pé àwọn tó pa òfin olúwa mọ́ ni olúwa ní ìfẹ́ èmi sì fi àánú hàn. ó ní òun fi àánú hàn. fún ẹgbẹẹgbẹ̀rún àwọn tí ó fẹ́ mi. ẹgbẹẹgbẹ̀rún àwọn tó fẹ́ olúwa. tí wọ́n sì ń pa òfin mi mọ́. àwọn tó pa òfin olúwa mọ́. Mm. olúwa ní òun fi àánú hàn sí wọn. Mm. àwọn wo ló ní ìdí àánú. Mm. àwọn tọ́lọ́run ṣàánú fún. bẹ́ẹ̀ni àwọn tó ní ìfẹ́ olúwa. àwọn tó pa òfin rẹ̀ mọ́. bẹ́ẹ̀ni àwọn tó ní ìdí àánú nìyẹn. Eh. èyí túmọ̀ sí wípé eh. tó bá fẹ́ gba àánú olúwa lónìí. ó eh. nílò láti pa òfin òfin rẹ̀ mọ́ bẹ́ẹ̀ni o dẹ̀ nílò láti ní ìfẹ́ olúwa o nílò láti yà kúrò ní àwọn ọ̀nà kan tí ò tọ́ o gbọ́dọ̀ àwọn wo ni òfin olúwa mm. òfin mẹ́wàá ìwọ kò gbọ́dọ̀ pànìyàn mm. ìwọ kò gbọ́dọ̀ jalè mm. ìwọ kò gbọ́dọ̀ ní ọlọ́run mìíràn ìwọ kò gbọ́dọ̀ ṣàgbèrè ìwọ kò gbọ́dọ̀ ṣe gbogbo àwọn òfin tó o bá ti pa mọ́ ah. o ti qualify fún àánú ọlọ́run Hmm. mo bẹ̀ jésù lọ́sàn-án lórúkọ jésù ohun gbogbo tí ò ní jẹ́ kó rí àánú olúwa gbà ohun tí ò ní qualify yẹ fún àánú olúwa lórúkọ jésù àwọn tó rí àmì yẹn ṣe dà lọ́sàn-án yìí ọlọ́run kò gbọ́n dànù kó lọ́wọ́ ẹ̀ jésù àánú olúwa bẹ́ẹ̀ni ó wà fún àwọn tó ní ìfẹ́ ọlọ́run yes sir àwọn wo ló lè rí àánú gbà lọ́wọ́ ọlọ́run àwọn tó béèrè àwọn tó béèrè àwọn tó béèrè lánú rẹ gbòòrò bíbélì ní béèrè béèrè. pàtó lómi ò béèrè fún. ò pariwo lóhùn rárá. jésù ọmọ dáfídì ṣàánú fún mi. ó dẹ̀ rí àánú gbà. bẹ́ẹ̀ni sà àwọn tó béèrè ni àwọn tó béèrè. àwọn adẹ́tẹ̀ wọ́n béèrè ni wọ́n pariwo. wọ́n béèrè wọ́n hmm. béèrè fún àánú. wọ́n ní olùkọ́ni olùkọ́ni ṣàánú fún wa. àwọn tó hmm. béèrè lórí àánú gbà. bẹ́ẹ̀ni sà. agbowó òde tí Farisi ti ẹ bẹ̀rẹ̀ sí í jẹ́ ó béèrè fún àánú ni ó ní èmi kò yẹ láti ẹ̀ ti san kankan ó ní ṣùgbọ́n ṣàánú fún mi ó béèrè fún àánú àwọn tó béèrè ló ń rí àánú gbà bẹ́ẹ̀ ni sa o ohunkóhun tó o bá ti bí Ọlọ́run lọ́sọ̀ọ́ èmi bẹ̀ Jésù nínú àánú rẹ̀ lórúkọ Jésù ó máa dẹ́ ẹ lọ́rùn. àmín Jésù. arábìnrin yẹn ó ti pẹ́ tó ti ń wojú Ọlọ́run fún ọlẹ́ ayọ̀. nítorí pé o béèrè lọ́sọ̀ọ́ sọ yìí ah. àṣẹ olúwa àti àánú olúwa ó dé ẹ lọ́wọ́ arákùnrin yẹn ó ti ń wojú ọlọ́run fún iṣẹ́ ó ti ń wò pé báwo ló ṣe máa ṣe mo fi àánú olúwa fọwọ́n fún ayé rẹ lọ́sọ̀ yìí àánú olúwa kó wú ayé rẹ kúrò nínú ìṣẹ́ màmá tó wà lórí ibùsùn àìsàn yẹn ó ti wọ́n wò pé ṣé àìsàn yìí kọ́ ló máa pa ẹ́ báyìí eh, àánú olúwa fọwọ́n lọ́sọ̀ yìí ó nítorí pé àwọn tó béèrè lórí gbà. Eh yẹn. tó bá ti rí bẹ́ẹ̀ àánú olúwa kó wù ẹ́ sàn. àmì jésù. finally àti ọlá. Hmm, àsìkò wa ti sáré. talentori àánú gbà. talentori àánú gbà. ẹni tó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀. ẹni tó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀. ẹni tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó lè hmm. kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀. Hmm. ẹni tó bu ẹ̀ṣẹ̀ bíbélì ní pé kì yóò ṣe rere rárá ó ní kì yóò sì ṣe rere ó ní ṣùgbọ́n ẹni tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ṣe kí ni ó rí àánú gbà mo bẹ̀ jésù lọ́sàn-án yìí lórúkọ jésù kí ni ẹ̀ṣẹ̀ mm. tí ò ní jẹ́ kí àánú olúwa kó fọ̀hún nú ayé rẹ̀ lórúkọ jésù ẹni tó bu ẹ̀ṣẹ̀ ò ṣe rere o ìbéèrè ni pé kì yóò ṣe rere mm. ṣùgbọ́n ẹni tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ òun ni yóò ṣe rere mm. ẹni tó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tó jẹ́wọ́ jésù ní olúwa àtolùgbàlà òun ni yóò ṣe rere mo bẹ̀ jésù lọ́sàn-án yìí ẹ̀ṣẹ̀ wo ni a fi ní sùn àfisùn àfinisùn tó ń hmm. fi ẹ̀sùn lọ́dọ̀ olódùmarè eh. tí ò jẹ́ kó rí àánú olúwa gbà mo bẹ̀ Jésù fún àánú olúwa àánú ọlọ́run kó bu ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀ àmì Jésù àánú olúwa kó fò ẹ́ mọ́ àmì Jésù àánú àánú ó máa ń lọ pẹ̀lú ẹ̀jẹ̀ yes sir àgùntàn lórúkọ jésù kó ṣe ìwẹ̀nù mọ́ ọ̀rẹ́. àmín jésù. àti ọlá mo fẹ́ gbàdúrà fáwọn èèyàn lọ́sùn yìí. Mm. àwọn èèyàn nílò àánú. yes sir. àwọn èèyàn nílò àánú. bẹ́ẹ̀ni. agbára kọ́ mm. ìmọ̀ Yes. òye kọ́ àánú ló lè ṣe. bẹ́ẹ̀ni. ẹ gbé ọwọ́ yín sókè. lórúkọ jésù. gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti mm. ó ní àwọn tó wò ó ní aginjù ní ìgbà ni wọ́n gbé ojú wọn sókè wọ́n sì yè tó bá rí bẹ́ẹ̀ ẹ gbé ọwọ́ yín sókè lórúkọ jésù ìhun ni lọ́wọ́lọ́wọ́ ìrànwọ́ ní ìgbà ìpọ́njú àṣẹ olúwa lélẹ́yìí o àánú gógó tí ayé rẹ nílò ìrànwọ́ gógó tí ayé rẹ nílò bàbá aláàánú lọ́gọ́gọ́ ibi gógó tó ti ní ìrànwọ́ yẹn àṣẹ olúwa lélẹ́yìí lọ́sọ̀ọ́ yìí àánú olúwa kó wá ayé rẹ. àmì jésù. ohun tí ipá rẹ ò tó. ohun tí ipá rẹ ò tó. èyí túmọ̀ sí ipá ipá ènìyàn kò tó. Eh. nígbà tí ipá èèyàn ò bá tó. tó pín. àánú olúwa ló máa ń mú ìrànwọ́ dìde. yẹ́sà. tó bá rí bẹ́ẹ̀ ohun tí ipá rẹ ti pin lórí rẹ lórúkọ jésù lọ́sọ̀ yìí àánú olúwa kò fọwọ́ fún ẹ. àmì jésù. níbi tí sàtáànì fi ẹ́ pamọ́ sí. lórúkọ jésù. níbi tí sàtáànì dá ẹ dúró sí. lórúkọ jésù. níbi tí sàtáànì ti ń fi ìyà jẹ ayé rẹ. lórúkọ jésù. gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé ọwọ́ sókè yẹn. lórúkọ jésù. mo fọwọ́ olúwa látọrí ìtẹ́. mo bẹ̀bẹ̀ fún àánú olúwa látọrí ìtẹ́. àánú olúwa kò fà yín lọ́wọ́ sókè. àmì jésù. ìrànwọ́ ìrànlọ́wọ́ tó ju ìrànwọ́ ẹ̀dá lọ. yes lord. ìrànlọ́wọ́ tó ju òye tí ẹ̀dá lọ. lórúkọ jésù. ìrànlọ́wọ́ tó ju ọgbọ́n ẹ̀dá lọ. Mm. lọ́sọ̀ yìí lórúkọ jésù àánú olúwa kò fi wá ayé rẹ̀. àmì jésù. èèyàn kan wò mí mm. nǹkan kan sọnù lọ́wọ́ rẹ̀. mo bẹ̀ jésù àánú olúwa kó ṣàwárí ẹ̀ fún ọ èèyàn kan wò mí o nǹkan ṣe gángan lórí ẹ ah. ó wá dàbí pé orí ẹ ti fẹ́ yí lórúkọ Jésù àánú olúwa kó ṣe ìwòsàn fún ẹ èèyàn kan wò mí ó wò pé ibo ni kóhun ti bẹ̀rẹ̀ lórúkọ Jésù lójú ìrún ẹ lónìí ọlọ́run kó fi ọ̀nà wò ẹ́ ìrànwọ́ olúwa olúwa kó dìde fún ẹ. àmì jẹ́. mo pàṣẹ ìrọ̀rùn fún ayé rẹ. lórúkọ jésù ohun gbogbo kó rọ ayé rẹ. àmì jésù. láńlọ́ọ̀dù lé ẹ o ti wá wò pé ibo ló kù tẹ́ fẹ́ lọ. mo fọwọ́n àánú fún ẹ. Hmm. àánú ẹni tó máa fún ẹ kọ́kọ́rọ́ ilé. lórúkọ jésù. àánú ẹni tó máa fún ẹ kọ́kọ́rọ́ mọ́tò. lórúkọ jésù. àánú ẹni tó máa ràn ẹ lọ́wọ́. àánú ẹni tó máa connect àníyàn mi ṣe ó yẹ gba àánú olúwa. àmì jésù. àánú olúwa kó connect yẹ. àmì. àánú olúwa kó mú ẹ débi gíga. àmì. bẹ́ẹ̀ ló ṣe máa. àmì. kò yí padà o. àmì. jésù olúwa wa. àmì àmì àmì lórúkọ jésù. bàbá wa kò ṣe ìránṣẹ́ ọlọ́run máa bómi rin àgbàlá yín lórúkọ jésù kristi ẹ̀ ní jẹ́ signboard tó ń júwe ọ̀nà fáwọn èèyàn láì ní délẹ̀ lérí gbogbo ìpinnu ọlọ́run fún ayé yín lórúkọ jésù ọlọ́run máa mú wá sí ìmúṣẹ. ee mo tún ti bá yín yọ̀ lẹ́ni nítorí mm. pé agbára ọlọ́run mm. àánú ọlọ́run ó tún ti rìn kọjá nínú ayé wa lẹ́ni gbogbo wa tá a jẹ́ alábàápín lábẹ́ ètò yìí lọ́jọ́ mm. tèmi ẹ̀ sì jẹ́ ká di orí wa mú báyìí ká kíra wa kú oríire ká sọ pé mo kú oríire o nítorí pé gbogbo ìbùkún gbogbo àánú tí ọlọ́run ti fi wá ayé yín rí á jẹ́ àjẹmọ́nú fún yín láṣẹ ọlọ́run ọba channel one three two lọ́jọ́ sunday four thirty wọn gbọ́dọ̀ miss ẹ eh, gbogbo eléyìí tá a ti gbà lẹ́ni eh, á bá wa kalẹ̀ láṣẹ ọlọ́rọ̀ba bàbá wa àwọn kan sì ń wò kán fẹ́ pè yín ah. eh, kí wọ́n bá yín sọ̀rọ̀ ẹ bá mm. mi fún wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí torí àsìkò wa ti sáré. onílò ẹ̀rọ ìyànjú mm. mm-hmm. mm-hmm. o oh eight o oh three three six zero oh seven one zero four mm. lẹ́ẹ̀kan sí o eight o three three six zero seven one zero four. Mm-hmm. zero four gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pàdé wọn lórí ẹ̀rọ alátagbà ọ̀rọ̀ àṣẹ náà ni tẹ bá ti tẹ ọ̀rọ̀ àṣẹ ẹ rí gbogbo àwọn ètò wa tó ń lọ lójú ọ̀rọ̀ àwọn ayélujára wa pátápátá ọ̀rọ̀ àṣẹ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ sílẹ̀ ṣọwọ́ sí bàbá wa wọ́n á rí wọ́n á sì dá yín lò bàbá wa ó yà yọ ọkàn tó kù ẹ bá ń jù àṣẹ olúwa lélẹyìí bẹ́ẹ̀ ti ń lọ lọ́sẹ̀ yìí mm. àánú tí ò wọ́pọ̀ kó wá ayé yín rí. mo gbàdúrà ibi tí ayé sóyín mọ́ mm. ibi tẹ́yìn náà rò pé ẹ lè dé eh. àánú olúwa kó gbé yín kọjá abẹ́ ohun tí bàbá rẹ ò gbé ṣe láyé eh. ohun tí ìyá rẹ ò fọ̀fíìlì láyé eh. mo fi àánú olúwa sọ fún ẹ yí pé kó o mm. lọ ṣe bẹ́ẹ̀ ló ṣe máa rí jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù ó dàbọ̀ tún dìgbà kan náà ká tún fi rí àtayọ̀ ká máa fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ Ọlá Ọ̀nàbàjọ́ ni ń jẹ́ bàbá.